أعوذ بالله من الشيطان يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم يردوكم بعد إيمانكم كافرين àti ọgọ́rùn-ún ẹ̀rí ọdún àti méjìdínlé ogójì ìjọ àtàkùn sọlọ́mọ àti aláàbòsí. السلام عليكم ورحمة الله وبركاته الآن ولو حضرت أسواج من تفسير سورة آل عمران àyà ọgọ́rùn-ún síbi tọ́nà wọn bá ti ń sọ àwọn mùsùlùmí lára àǹtọ́ àti àìlè kìtà pé kí wọ́n bá sì tẹ̀lé àwọn bàgàdábíà àwọn jù àtàwọn kan ní òkú ọlọ́run sọ àwọn ẹrú rẹ onígbàgbọ́ òdodo lára pé kí wọ́n má tẹ̀lé àwọn ọ̀rẹ́ kan tó àwọn tó kú síra. ó ti ènìyàn wọ́n bá ń pẹ̀sì àwọn onígbàgbọ́ òdodo lórí ọlátọ́lọ́wọ́n bá fi fún ọ àti ọlọ́lọ́wọ́n bá fi gbà wọ́n lọ́rẹ nítorí rẹ̀ ìrẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ́dọ̀ áyà bí ìdílé wá dà kẹfí omi àlè kìtàbí láwọn ẹ̀rọ tó lẹ́kọ̀ọ́ mi bá àdìdì lọ ní kó kò fara àkàdá ìrìn àìsí àwùjọ. pípọ̀ sí àwọn tó fún síra wọ́n sì fẹ́ wù ọ́ bẹ́ẹ̀. ọwọ́ bọ́sọ́ báyìí lọ́wọ́ lè da yín padà lẹ́yìn ìgbàgbọ́ yín tẹ ní kọ́ da yín padà kẹ́sì kẹfẹ́rí ásádàn lẹ́ni tó fi ń pẹ́ gẹ̀ẹ́yì. wọ́n kẹ́ fi ń pẹ́ gẹ̀ẹ́yì lọ́dọ̀ ara wọn. olólùwọ̀n ti wá sọ níbi àyà àmì ìmọ̀ràn ọgọ́rùn-ún táwí. ọlọ́bíyà ayélujára náà ọlọ́run náà yóò nígbà tó dodo tẹ́ ẹ bá lọ tẹ̀lé àwọn ikọ̀ kan nínú àwọn ẹni tí wọ́n fún jẹ́rà yẹ́rù tù wọ́n wọ́n dá yí padà káfìrí lẹ̀ wọ́n dá yí padà lẹ́ni tó fà ìdí ìgbàgbọ́ bá dà ìgbọ́ nìkan lẹ́yìn ìgbàgbọ́ yìí lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wa sọ dídé ayé àtọ́tẹ̀lé bí ọ̀kẹ́ pàtàkì òru dáwà á ń tó tutla alaykum ayé àtúnlọ́ ìwọ̀fí kòkó ọ̀ṣọ́lọ́. ọlọ́wọ́ bá dín kó lẹ́sìn máa sa ìwọ́ rẹ̀ kó lẹ́sìn sàrí ìgbàgbọ́ tó ṣe yí pé àti nǹkan ayé ọlọ́wọ́ bá fún yín. wàfi kúmúrọ̀ sówólọ̀ ojise ọlọ́run ti wà láàrin yáàni ìtumọ̀ rẹ̀ ni wípé ṣíṣe àìdígbàgbọ́ yìí ó jìnà sí yìí kò tiẹ̀ yẹ kẹ́ dẹ́rù torí àwọn àyà ọlọ́run ọba ọsọ̀kalẹ̀ fújìtẹ́ rẹ̀ ìsọ̀kalẹ̀ fújìtẹ́ rẹ̀ láìláwọ́ wọ́n lóru àti lọ́sàn. ó sì ké àwọn àyà ìfò yìí ó tún kú débi gbọ́ yìí wọ́n lé ilé ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run. kọ́lọ́ sọ pé ọ̀gá ọlẹ́kùn látún bìrù sóòlù àwọn tó ní ọ̀sìn kan. kí ni fi tẹ̀lé nígbà tọ́tọ́ lọ́wọ́ tó dẹ̀já sí pé òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba ni ẹ̀dì ó pè lè tó fi lóde ọtí kó ọ kẹ́mi nígbà tọ́tẹ́lẹ̀ dàáyé. ó dẹ̀ ti gbàlùkáwà yìí ní tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ máa nígbàgbọ́ yìí tó bá já sí fún nígbàgbọ́ òdodo nìyí gẹ́gẹ́ bó ti wá lọ hadith wípé àtẹ́bí sallallahu alaihi wasallam ọ̀sọ̀ níjọ́ kẹfà àwọn sàhábà rẹ̀. ó ní gbàgbọ́ wo òun sí ìgbàgbọ́ rẹ̀ wù yí jùlọ. bọ́lá àwọn sàhábà wa dá òkè ń ha ẹni tí gbàgbọ́ rẹ̀ wù wá jùlọ àwọn wọlé ayé kálí. إذا جاء أنت تقوم أيضا الإذعان onígbàgbọ́ wo lè ímọ́ọ́nì rẹ̀ wúye jù lọ kọ́ọ́lù àlùmọ́láyìíkà wọ́n làwọn mọ́láyìíkà yìí. ẹ̀rí ọ̀rọ̀ àmì fún làwọn ẹ̀yọ̀ òṣèlú ṣe kéde o tí wọ́n ṣe ní nígbàgbọ́.

ìrìn òjijì ọlọ́wọ́ ẹ̀dá ti sá àwa ni àwa ni wọ́n ní ìbọ́ ní ìwà ló wù wá ní àwa yìí ni àwa sábẹ́ ni. alùpùpàlà wa dáhùn lóhùn yìí pé ẹ̀ ẹ́ fún ìlẹ́yìn òde ní nígbàgbọ́. tèmi láàrin ilé mi wá. ṣé ìbájẹ́ fẹ́ gbàgbọ́ tẹ́lẹ̀ fẹ́ mi àti mi tẹ̀sí ìtọ́sọ́nà fún iṣẹ́ ní nígbàgbọ́. Ah, wọ́n lè ṣe ọlọ́run adáhùn kéré àkọ́kọ́ tẹ́lí lóhùn. tí àwọn ẹlẹ́ka nígbàgbọ́ ya wú yẹn. adáhùn béèrè pé ẹtú sọ pé lò tí àwọn ọ̀dẹ́dẹ́ ọ̀hún nígbàgbọ́ rẹ̀ wú yẹn. àtúwá adáhùn ẹlẹ́kẹta pé àwa ẹtú sọ pé lò nínú àyọ̀ òjijì ó ní ẹni tí gbàgbọ́ rẹ̀ wọlé jù tó jọni lójú jù nínú àwọn onígbàgbọ́ òdodo òun náà ní àwọn ìjọ kan tó ṣe yí pé wọ́n á dé lẹ́yìn yìí yẹtù tó lè sọ̀tà àwọn kẹfà ní afẹ́ ìwé tí wọ́n ní yóò fi ló lẹ́bí wọn fi hà wọ́n á dẹ̀bí gbàgbọ́ tó sọ wà ní afẹ́ ìwé àtàwà yìí àwọn ọ̀gá lẹ́bí sọlọ́lọ́ àṣálá ìbọn kí la rí. kakada àwọn sọlá sọ pé ibo ti tu àìlú jọ ni lójújú pé àá ah, nínú ah. àwọn ọmọlá yìí kàdé yìí wọn bẹ lọ́dọ̀ ọlọ àwọn àdébí Ọlọ́run nìyí ìmísí àtọ̀dọ̀ Ọlọ́run dọ́dọ̀ wọn àwọn sọhábà harvard wọn fojú rí ju àtìdáni o àtàgbẹbí àwọn àwọn àwọn tí wọn ni wọn wá jọ nínú àwọn èèyàn kó tó ṣe é pé afẹ́ mi ni wọ́n rí afẹ́ mi. kùránì àrìnrìn àbóṣojú wa kọ̀ọ̀kan lè fàǹdẹ̀ mi gbogbo àwọn àhàdìsì abáàrí wọ́n ní àwọn ọ̀yẹ́ ni wọ́n báńkì ẹ̀ wọ́n tẹ̀sí kí ni wọ́n ti nígbàgbọ́ ni. lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wa sọ wípé ọ̀rọ̀ yá dẹ́kun sí láàyè ọkọ̀ dìbò ní àyè ọlọ́run bí ẹni tí ó wù tó bá sobọ́ lọ́wọ́ tó ti rọ̀bọ́ lọ́wọ́ kọ̀kọ́ ti wù bíyà àtìsẹ́ni yẹ mọ̀lẹ́ ìlànà tí ó mú sàfihàn lọ síbi ọ̀nà tó tó déédéé. pẹ̀lú báyìí yóò wáyé wá sí àlẹ́ bí lára ìṣubọ́lọ̀ ìgbára lọ́lọ́ ìwọlé ọ̀gẹ́sùn ti fi dáyà oúnjẹ ní òkú nípa ìbọ̀dẹ̀ tí ẹ bá fara sí ọlọ́ bákan náà wàlẹ̀ ọ̀dà ìpalẹ̀ olùdíjẹ́ èsì ìpani láti ìsìnà sí ìsìnà ó tún wá jẹ́ wàsílà wàsílà ní atẹ́kùn ìlà kiri ìlà rọ́ṣà lọ síbi ìbọ̀dẹ̀ ó sì tún jẹ́ ọ̀nà tó dúró déédéé wà sórí gbọ́rọ̀ àti pé láti ṣe kéde o láti gẹ́ẹ̀tì èròǹgbà níyẹn fẹ́. àwọn adébẹ̀ ṣùgbọ́n wá àkóso kan ìdí pàápàá ìpayà ọlọ́run ọlọ́run yà ayé

ọ̀kọ́tì láàyè kí ti pàápàá ìpayà ọlọ́run ìbùdó àbí na látọ̀dọ̀ àtúnlá ìbùdó ọ̀sùnrúnì rọ̀dí aláàbùdàlà àǹtùhù ó lè tẹ̀kú lọ́ àhàkọ́ tùkọ́tì yìí ẹ̀páyà ọlọ́run ọba bí pàápàá ìpayà rẹ̀ ó lè túbọ̀ rẹ̀ ní wípé. owó ní ká tẹ̀lé tọ́ ọlọ́run ká má yàpa rẹ̀ kárin pé ọlọ́run ká má gbàjẹ́ bákan náà ká dúpẹ́ fọlọ́run ká sì má sa èdè àìbò rẹ̀ eléyìí sẹ́dù sàhìn àfi tì í gbádùn gbọ́rọ̀ yìí parí fún abdullahi bin abdullahi rọ́dí ọlọ́sàlá alimọ́bù hakim rahimahullah nínú alimusadrak lásọ̀dọ̀ abdullahi bin abdullahi. wọ́n ní ọgbẹ́gbà wa ní ìyẹn ní wọ́n lọ gbé bàtẹ́ mi sallallahu alaihi wa sallam wọ́n ní alḥakim wa padà sọ wípé hadith yìí o sahihun ala shartu shaykhayn hadith yẹn gbádùn ọlọ pẹ̀lú májẹ̀kú tí àwọn àfáà méjèèjì wà lórí ẹ̀ ìyá ìwé olùkọ́rí wà ní ìwé Muslim rahimahullah ta'ala kábàgbàgbé ìwé kọ̀ọ̀rí lọ́jọ́ ìgbòho òun lè dìde ọ̀sánlọ́kọ̀yà ọ̀rẹ́lẹ́mọ́ sọ̀rọ̀ ìpàdé àti ìbánilògbà tóbi pé fẹ́ muslim rọ̀tìmọ̀kùnlọ́ àwọn tó kàn tó méjì ìgbà lọ́wọ́ sọ̀rọ̀ sákàtúnyẹ́ sí pé ìbánilògbà ó ti tó wọ́n ní hadith yìí ṣùgbọ́n kò kọ́ yàtọ̀ muslim wọn lọ lórí májèkú wọn ṣùgbọ́n wò gbé jáde tó tẹ́ra wọn. báyìí la fa ti sọ ìgbé ìlú kílíà ju wọn lọ àìlá wọn àìlá òun ni pé hadith yìí ọta kú sọ́dọ̀ àfáwà abdullahi gbọdọ̀ sọ̀rọ̀ ní rọ́ọ̀dì ọmọ ọ̀dàlà àdó wà àrùbọ̀ pépé o ti jẹ́ hakutu kọ́ọ̀tì pàápàá ìfàyọ̀ ọlọ́run òun ni ká yíyọ sọ àá kásẹ̀lì tọ́lọ̀ wọlé yóò sọ kámá yàpá rẹ̀ fà yóò sàrọ̀ kárẹ́sì ọlọ́wọ́ wọlé yóò sà kámá gbàgbé rẹ̀ fà yóò sàrọ̀ kásì dúpẹ́ fọlọ́ wọlé fọlá yóò sà kásì má sà ìwúrẹ́ ọlọ́wọ́ bá wà ní àyùwá lẹ́ni náà àmọ́ ló ń sẹ́kùn lọ́hà. Thank you ọlọ́run ní àti ẹ̀páyà ọlọ́run ọba ẹ̀yìn nígbà gbọ́dọ̀dọ̀ ní pàápàá àti ìpáyà rẹ̀ ká sọ túmọ̀ rẹ̀ ń sìn. ẹ kò gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ ju wọ́n ti tẹ́lẹ̀ fọlọ́run. ìtumọ̀ rẹ̀ ní pé hafiru alẹ́ láàrin ẹ̀sọ́ ìsìláàmù yìí ṣe nígbà tẹ bá gbádùn tẹ́ẹ̀là lè tẹ̀kú tú àlẹ́ yìí kẹ́kẹ́ lè kú lórí bẹ́ẹ̀ nítorí pé alákọ̀ọ́lẹ̀ yẹn kọ́dà àjẹrà ádàtàkù ìkárà nìyí àdàkù gbọ́dọ̀ áṣà aláṣẹ yìí gbọ́dọ̀ àlẹ́ yìí ìṣesí wà bẹ́ẹ̀ ìgbà yìí yóò tó bá kú ẹni ọba tó sẹ̀mí lórí kẹ̀kẹ́ mọ́tà lé akú lórí ẹ̀ òun mọ́tà aláṣẹ ẹni ọba kú lórí kẹ̀kẹ́ òun tà lé wọ́n máa fi ìdílé lórí ológun lé lórí rẹ̀ àwọn àtọ̀lọ́ ọ̀rọ̀ ọlọ́dà bàjá kú lórí ohun tó yàtọ̀ sí Islam alimọ́ Ahmed rahimahullah látọ̀dọ̀ ọ̀gbìn jáde wọ́n ti tẹ̀ láwọn èèyàn wọn a máa yí kálí ọlọ́ọ̀ àbí ká tẹ̀sán fún àwọn èèyàn yí kálí ọlọ́ọ̀ Abdullahi ibn Abbas rọ́bì aláwọ̀ dàrá rẹ̀ fún wa wọ́n wá jókòó wọ́n jókòó bá àrùn lè jáde ọ̀pá kékeré kan tẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ọwọ́ àtọ́lá yìí pé ojúṣe ọlọ́run sọ́kọ́ ọ̀sán náà ọwọ́ ayà yìí pé ayọ̀ kàlẹ́ ní àárọ̀ rẹ̀.

alẹ kọtọlá sáré sílẹ zakúni kútẹrati tí tí èkìkà kan nínú òkè zakú tọba kan la àmọ́ wọ́n yóò sì kóró ẹ̀yìn tata àwọn ọ̀gá rẹ̀ àrùn èkí kẹta nínú ìzẹ̀kú èyí táwọn ẹlẹ́sẹ̀ ọ̀jẹ̀ ọba kan yóò mú ti gbogbo àwọn tí pẹ́ẹ́pẹ́ fi lọ sẹ́yìn yóò sì fi kíkó. àdébí sọ́kọ́ lọ́wọ́ aléwàlẹ̀ ọ̀sánlá wọ́n lè fọ̀kẹ́ ifá. tòkúbọ̀ wá sí pé kíkẹ́kẹ́ la sọ pé kó bá kẹ́ sí ohun tí gbogbo ara rẹ̀ jẹ́ àpòrò kó o wá ní ó ti rí fẹ́ẹ́ tó pé kò ló ń jẹ ẹ̀mí ìlú sàkóòwò lọ ló tó wù jẹ ẹsẹ̀ ẹ̀rí. Imam Ahmad rahimahullah wọ́n tún fẹ́ gbà á lọ́dọ̀ ọjà rẹ̀ ó ní gbogbo òṣìṣẹ́ ọlọ́run sọ́nà mọ́ àlùsọ́lá. ó kú òru bẹ́ẹ̀ ta ká lẹ́yìn òbí padà sọ́dọ̀ ọlọ́run afáwọn aṣáájú òsì gbọgbọ sàtẹnì sọba yìí pé. ẹnì kọ̀ọ̀kan yóò gbọdọ̀ jáde láyé àfi kọ́dà bàdàdà sọ́lọ́ ọba ọwọ́ ọba tó tóbi ṣùgbọ́n kò tó ìbọn bá wípé ìtumọ̀ ayà yẹn tún nìyẹn ìwọ̀n láàbò tó dẹ́ ẹ̀là wà á tún kọ́dà bàdàdà sọ́lọ́ gbogbo tọ́lọ́wọ́ ọba fi ṣe àdùkáwà ní fáwọn ẹni tó bá tẹ̀lé tí wọ́n á rí kó gbọ́dọ̀ gbà pé bẹ́ẹ̀. gbogbo tọ́lọ́wọ́ ọba mi lọ́la fi ṣe lérí fáwọn tó yá apá ẹ̀ tí wọ́n á rí yá ọba tó bá lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ gbà pé bẹ́ẹ̀. a gbà pọ́ náà ọba máa rọ́pò ká ìrọ̀lá rẹ̀ làárín sábò ti fẹ́ràn wọn ló kú sọ mẹ́ta dáná kankan lábàá jáde láyé kó o sì kìlọ̀kìlọ̀ pípẹ́ ẹnìkan ọ̀fẹ́ yóò gbọdọ̀ jáde láyé ńlá wà wà yọ sílò lọ́dọ̀ ìlà àrùn jáde àyàfi kó dábàá dáadáa sọ́lọ̀ ìmọ̀ kùtù wọn fi hadithi yìí jáde hadithi yìí tó wà pé pé ìwé kòkòrò àti tó gbé jáde látọ̀dọ̀ àti kọ́rẹ́ rọ́ rọ́jà lọ́sọ̀rọ̀ lọ́dẹ ọdún ìfọwọ́ ìrọ̀lọ́ fún ti jọlá òbí ọlọ́wọ́ ọba ìṣẹ́ ọlọ́mà sọ wípé àná àyíṣà lọ́dẹ àti bìbí ìbí wà níbi àbá tí ẹrú bá dá sí i ẹjọ́ bá ń dábàá pé wọ́n ní láti lẹ́yìn ọlọ́run kọ̀ fẹ́ rí lẹ́bi tí mo sì àwọn olè láti lẹ́yìn wọn àyẹ̀wò kò wù ọlọ́wọ́ sáré wọ̀tara ló fi ìlú wà níbi àbá sí ẹ̀rù bàtà lẹ́nu mi máa ń dábàá dáadáa ní ìlú àjẹ àjẹ rẹ̀ mi máa ń dábàá ní ìlú tí dábàá yẹn lẹ́nu ọ̀gá máa rí bẹ́ẹ̀ fún un. آية تواتر رجع آية القارلات بالاعتصام بحبل الله إخاصمه ولو ولزوم الجماعة akutẹ̀lá lọ́jà náà òkùnlé parapọ̀ tó mẹ́lá bí alákòóso kan láì ní ibi kélekèlé ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ. ọlọ́run bá sọ pé wàá tẹ́sí bó lè hàmìlẹ̀ láì pàdé ọlọ́run ẹ ti rọwọ́ yàrá yá ẹ̀jẹ̀ jàmbá àkẹ́ wọlé àtàkárọ̀ kú ẹ bá fi gbélekèlé wọ́n ní bọ́lá òsè sọ pé ayé àtọ́wọ́ aláyé rẹ̀ ń gbé lórí bàbá alẹ́ yìí ó ṣe àyìnbá máa kó fèèfò ìlà ìhábílẹ̀ ìlẹ̀ ńlá ìwà ńlá bí abilé lílẹ̀ láàyè àfi tó bá gbálù káwá ní àtọ̀dọ́ lọ́wọ́ bá kú lówó wà abilé lílẹ̀ tó bá gbálù káwá ní ẹ̀dọ́ ọlọ́run wá ní wàá tẹ́sí mú ní hábílélàyé jàrí àwọn wọlé àtàfà rọ̀kú. adé ẹ̀sùnmọ́ àlùkáwádé ọlọ́run ọba lẹ́ni tó máa jẹ́ jàmá àtàn kẹ́kọ̀ọ́ jọ lórí bẹ́ẹ̀ wọlé àtàfà rọ̀kú ẹ̀ má kú wọ́n fi ẹ̀yìn kọ́lọ́ ọba ó ń pàṣẹ àbọ̀rọ̀ ó ń gbé jàmá pẹ̀lú jàdíyà ọlọ́wọ́ ọba ó pàṣẹ pé ẹ̀wọ́n jọ pẹ̀lú àlùkáwà ní ọlọ́wọ́ pẹ̀lú ìsìlọ́wọ́ ẹ̀wọ́jọ ní jàmá kan ẹ̀ẹ́dìjọ ìsọlọ́wọ́ lákòjọpọ̀ yìí lè gbé gbọ́dọ̀ kàlá tó rẹ̀ o pẹ̀lú bí ẹni tẹ́jọ́ bẹ́ẹ̀ tó kó jọ lórí àlùkáwà ní ọlọ́run pẹ̀lú pé wọ́n lágbá fárọ̀ ọlọ́run tó wá ń pọ̀ á lè tẹ́kùn rìkọ́tì kí ẹ má fi yẹlẹyẹlẹ. àwọn àkàlí tó pọ̀ ó wá tó pọ̀ kó ní nípa pé ká má fi yẹlẹyẹlẹ ẹgbẹgbẹ́ ìjọ ìjọ àwọn àdébí pọ̀ ṣé ń parí láti ẹ̀ẹ́ kó jọ níjàmá kápákọ̀ kẹ́gbọ́n ti wá ló sọ̀hìn muslim látọ̀dọ̀ àti bọ́yọ̀ rọ̀dí ọlọ́run sára ánú wà ọ̀dọ́ wọn dájọ́ yóò ti dẹ̀ ọlọ́run sọ́kọ̀ lọ́wọ́ àdìgbò àdìsọ́lá wọn sọ báyìí pé ìsìn lọ́hà ọlọ́run yọ́dún sí mẹ́ta fòye ìṣẹ́ mẹ́ta ọlọ́run yọ́dún sí fòye ọlọ́run tẹ́ sí inú sí kẹfẹ́ ta fún yìí. ọlọ́run bá ń yọ́nú fún yín kẹ́ẹ̀sì kẹ́ bá fi kejì rẹ̀ lójú àkọ́kọ́ ni. ọlọ́run tẹ̀ fẹ́ kẹ́ irọ́ kẹ́fẹ́ púpọ̀ mọ́ àlùkáwà ní ọlọ́run lápapọ̀ kẹ́jẹ́ nyàmá àtẹ̀tòtò lórí ẹ̀sìn ọlọ́run wọ́n lẹ́sàkàrọ̀ kẹ ẹ má fi yẹlẹyẹlẹ ní ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ. bákan náà yàrá àgbẹ̀sí hà gẹ́gẹ́ bá lóko sọ́lá ti sọ nínú àríyèsí àbírù kọ́ọ́yà tàbí mùsàárì. Àdébìsọ́ lọ́wọ́ ọmọ adéwàlú sọ́lá wọ́n ní àdínú nàfíhà ẹ̀sìn yìí ti rí wọ́n lè rẹ̀ ta làtẹ́lẹ̀ sọ́lẹ̀ sọlọ́kọ́ àríwá sọlá. agbẹ̀kọ́sẹ̀ mìíràn anídàlọ́jẹ́ ti ti mú aníbi sọlọ́kọ́ sọlá lọ́kọ́ ẹ̀sìn yìí ọjọ́ ti ti lè láàyè kọ́lọ̀ ọjọ́ ti ti kọ́lọ̀ tí wàá ti wàá ti kọ́lọ̀ là. إلا وهو الإخلاص إخلاص عبادة لله سبحانه تفضل تفضل ولكن أن حاجة تكون تشارة ثم سوى تفضل إلا هو الطاعة تلين يعطي تلين bákan náà ọjọ́ ìdílé kìtà bìí síra ọlọ́run tó lè wá sí síra yìí àmọ́ àti ṣe ìdúnjẹ ọlọ́run ká ṣe ìtumọ̀dé sí ayẹyẹ má ṣe ìdúnjẹ ìdúnjẹ ọlọ́run ká fi rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti fi nàní àyíká léèrè pé kí ni ìwà nẹ́bí sọ́lọ́mọ́ ọ̀pá yọ̀ àyíká náà olùkókò kó alukóhán ìwà rẹ̀ náà ní alukóhán gẹ́lẹ́ tọ́wọ́ àti alukóhán yìí ṣe làtẹ́ni sọ́kọ́ àtàlámà ní má ṣe lọ́ kájìlẹ̀ ẹni àtúnjẹ ìdílé lè àìpọ́sí mùsùlùmí náà fáwọn aláfẹ́ mùsùlùmí. Nàìjíríà ẹ̀ ǹdẹ̀mọ̀ ìyàtọ̀ wa ìṣísí fáwọn aláṣẹ òun ni máa tẹ̀lé wọn tí wọ́n bá pàṣẹ dáadáa. tó bá ṣe ṣe bí ọ̀dà ìyá fi wọ́n lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó dàbí yóò jìyà lórí pé ẹ̀yà pa ọ́ tó bá pàṣẹ òun tí ò dà yóò ní sí kẹyẹ kó dàbí yóò jìyà lórí ẹ̀. ọ̀pẹ̀lẹ̀ sí àfáwọn aláṣẹ ìrèwé ká tó bá tó fóònù ká máa mú ìjọba ìrèwé ká máa bọ́ba ìrèwé ká mú baálẹ̀ ìrèwé ká mú gómìnà ìrèwé ká mú pẹ́sidẹ́ntì àbáwọn tó wà nípò àgbára tí wọ́n lọ sọ pé ẹgbẹ́ ẹ̀jẹ̀ níyà gbogbo àwọn ẹni tí ìjọba bá tún ti fagbára fún ẹgbẹ́ ọ̀gbẹ́ aláàtúntì máa pọ̀ lọ́wọ́. kọ́dọ̀ ìyàgbọ́dọ̀ kan tó ní bíńtà ní kan sọ̀rọ̀ wọn. gómìnà yìí tó ti báyìí aláṣẹ yìí tó ti báyìí orújù sọ́dọ̀ àwọn ẹni ṣáájú ẹ̀rẹ́ wọn ti bíńtà rú àlàyé yá bíńtà ní gẹ èyẹ kéde fáyé tí ẹ bá rí kẹta láti ẹsẹ tí ò bá wọlé pẹ̀lú ẹ.

wọ́n gbà tó ti lè lọ ilé lọ sí wá sí ìgbòdì ajá ń gbọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀dì yẹn ọ̀kẹ́ jọrẹ lẹ́nu ìdarẹ láàmú agbóni nígbà ni ọmọ adépè yọwọ́ ìjọba bàbá yẹn tó yà sọ fún wa ibi àfàkẹ́ gbòòrò wọn ló gbọ́ wá sí ti bẹ́ẹ̀ aláṣẹ gbà wọ ilé tí wọ́n wá fi sàdìẹ lọ́jà wọ́n wá gbé sáàrin jà bẹ́ẹ̀ ni yíyá ìgbẹ́ ti ní sọ ìgbọ́n àlọ́ ọ̀dẹ ọ̀gẹ̀dẹ̀ àfa orí rẹ̀ padà jì ní tó kú sí ìlú ọlọ́wọ́ ọ̀dà ẹ ìdí ẹni tó fi dàrú ẹ̀yà mú ìwọ náà tẹ̀sí máa jẹ sí ilé wọn náà yà pa àlàlà tẹ́sí tọ́lá tẹ́sí òfìyẹ lé ọ kó fèsì aláṣẹ kó má sí lú bí náà báyìí kọ́ ní mísàlì ló ti wí gan wọ́n ní àwọn lè má jẹ òkèrò yẹn agbára wà bẹ́ẹ̀ wọ́n bá ti gbóló tó dání pé kàkà ẹ̀ ní kéwì ẹ̀ kíkẹ́ lórí bàbá pírẹ́yà yẹn lọ ẹ̀ ká lọ. èmi ṣe wá sí ibi ẹ̀ ẹ̀ ní ìgbà tẹ́ ẹ ti gbọ́n ọ̀sán sórí gba bẹ́ẹ̀ lẹ́sí àfáláṣẹ́ kó lè tẹ̀lé aláṣẹ níbi dáadáa tó bá dẹ́ pàṣẹ wo tí ò dáa èyí ní tẹ̀lé kó dàbí èyí ò jìyà báyìí ò tó kéèyàn máa lọ wú ẹ̀ kí ẹ ti wà lọ tó bá ní inú ìyá ìjìyà. àdúgbò kan láti pé wà á ń sàdé sọ̀rọ̀ wà láhùn mọ́ wà lábọ̀ kó. àwọn tọ́lọ́mù tó kọ́ máa darí ẹsẹ̀ náà sí àpò ọ̀nà sí àyẹ̀lá sàlàyé ẹ̀ kò ní bẹ́ẹ̀ kú ọ ẹ tẹ̀lé wọn níbi dáadáa tí wọ́n bá ń fa ìdá àbí wọ́n pa ilá ṣe àìdá bá níbi ẹ má tẹ̀lé wọn torí pé làtọ́ àṣà lè má lò pé lè má fi ọdún kọ́ ọ̀dọ̀ kò sí ìtẹ̀lé fẹ́ dájọ́ láti máa fi ya pa adẹ́dà. ẹ̀dá òun la láti káwá ló là ń tún ní tẹ̀lé ara fi ya pa ohun tọ́lọ́ wọn bá ní ká ṣe irú tẹ̀lé yòó torí pé ní sọ́kọ̀ tọ́ a ti máa rù ìtẹ̀lé yẹn nípa dáadáa ni. tó nípa bẹ́ẹ̀ kẹ́ẹ̀sì rẹ̀ sí àkúrò àwọn tí ọlọ́run ti sọ̀kalẹ̀ yìí lórí rẹ̀ sí àyẹ̀wò ìsàlàyé ẹ̀ torí pé ẹ̀ tẹ̀lé wọn ní ti dáadáa tó bá pàṣẹ rẹ lẹ́sìn tó tó bá ṣàì dá tó bá wà ní ẹni tó lè tó wọ́n sáàkì ikú jẹ́ ní kọ̀rọ̀ láwọn òkè ìwọ̀ kan tó o bá ń tẹ́ tó lè tó wọ́n sáàkì èbí dé ìwọ bá ti ẹ̀sẹ̀ tí wọ́n pàṣẹ rẹ yẹn kódà kó di àpò yẹn. wọ́n yẹ kí a tó lábọ̀ nípa rẹ̀ ọlọ́run wá bínú sí mẹ́ta fún yín ó ń bínú sí mẹ́ta fún yín lé ẹ má ṣe tiẹ̀. wọ́n sọ báyìí omi báyìí títí pípẹ́ lẹ́nu bí ti máa ń gbé sí ọjọ́ ayé ẹ̀. wọ́n kẹ́ lọ àbáyọ pé fọ́táàtù làágùrí bìsá àádẹ́ ọ̀wọ́ rẹ̀ bìsá ẹ̀jẹ̀ ọ̀wọ́ àwòrán rọ̀ ní ìlànà ọ̀kọ́ ni. wọ́n lọ fọ́táàtù làágùrí tó ti tẹ̀lé ìfura gbogbo ojú ayé ìbò lò ó ti sàádì ọ̀gbọ̀n ìkókó wákàtí tó wà lọ ojú ayé níbi ìbò lò. bizaidi wa amu pẹ̀lú bíbí àti amu lọ kí làwọn kọ́ ẹ̀ wọ́n wí báyìí ọ̀sọ̀ báyìí ìbò lò ó jẹ́ èsè sí ìbò ìṣòro ẹlòmíì yìí ẹsẹ̀ káàdì tó bá gbé ní ládùúgbò ìgbé yọ a tún lọ sí ìlú sọ́ọ̀dù ìlú tó máa ń wọ ẹrẹ ẹrẹ káàkiri ẹ̀gbọ́n ìṣòro ẹ̀gbọ́n ọlágbẹjà ọlọ́run bá bí lójú lò sí sí ìyẹ̀fáwà ní gbogbo ẹ̀. bákan náà kẹfà náà sọ ẹ àtọ̀pọ̀ béèrè àtọ̀pọ̀ àdìmọ̀ ọ̀pọ̀ béèrè lánàá ìyẹn nígbà táwọn àtẹ́bí ọlọ́run wà láyé béèrè ọgbọ́n náà wọ̀. gba ọ ti lọ alájọlẹ tí òjòmọ tí ó dáhùn béèrè bẹrẹ ká béèrè orí béèrè tó dáa ní ìlàjì mọ ni ìkẹta ni mo tọ́lọ̀ ọba bínú sí mo yí sí ọ̀fẹ́ tẹ ẹgbẹ́ díẹ̀ ìmọ̀ aládùúgbò aláàrẹ ìmọ̀ àfọwọ́ ṣe ìlú sùhánàlá nínú aládùúgbò aláàrẹ òní kéèyàn kó kọ́má lọ sí kéèsì ká nínú ẹ̀sẹ̀ tí bẹ́ẹ̀ lọ́rùn ẹni tó kú sí ká nìyẹn kẹgbẹ́ àwọn àti gbọ́dọ̀ nípa lọ́wọ́ náà ti máa bìyàn lórí ẹ̀ ìlera ní títí àti ọ̀fẹ́ tí ó wọ ẹ̀rọ owó náà ọwọ́ lóru ibi tí ọ̀dọ́ ádẹ́sì máa gbàgbé nípa tó ti sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ àti sọ́lá ojú yé wa yé pé ìrísẹ̀ ìdáwọ̀ ní kò síwájú ọlọ́run tí wọ́n á fi ṣèlérí kan lọ́wọ́ ẹ̀. nígbà tó bá lọ sí ìbéèrè yẹn ó dàpọ̀ ní sí àlàjàta láàrin rẹ̀ tọ́lọ̀ ibi gbèsè tọ́lọ̀ ń sọ ya máa kò ní sí. irú béèrè tó máa béèrè wọ́n á béèrè nípa dúkìá kó lè yẹn ti àti nígbà tó kójọ gbọ́dọ̀ lẹ́nu. ìdánwò àti mìíràn ìrádúkìá láàrin alọ́wọ́ bá bí inú sí lára wa tó ẹ̀ fi kéde ẹ lọ kọ́ máa dá sọ fún mi fi ìsìlámù kó máa fa sọwọ́lẹ̀ tí ẹ̀ kẹ́ máa lọ ra nǹkan tí ò ní mo sáyẹ̀ fẹ́ ra láàyè láàyè láàyè láàyè lọ́dọ̀ ẹni tí ẹ̀ máa lọ kó bọ́ yẹn lórí kó máa kó dàgbà lọ́wọ́ àtúntò tí ẹ lọ lẹ́wọ́ fáwọn afẹ́wọ́. báwo ló ń sọ ìlà àtúgbọ́n àti ìjọba ṣe wípé kò lè má fà ní wá wẹ̀ tí ẹ lọ kó yà láti àlà. bá wá ní ní ọba ní ẹrẹ́ sì lẹ́rọ ọlọ́run ọba tó ṣe fún yín. ẹrẹ́ sì lẹ́rọ ọlọ́run ọba tó ṣe fún yín. nígbà tẹ ẹ fi jẹ́ ọ̀tá tẹ́lẹ̀ wọ́n di eléyìí ó ní í ṣe pẹ̀lú ìṣesí alhausi wal khazraj àwọn ìdílé méjì tó gbajúmọ̀ ní mọ̀dínà torí pé láàrin àwọn ìdílé yìí ní bẹ láàrin wọn òrógùn kẹsì ọ̀rọ̀ tó ń fi níjà ìléyà ogun pọ̀ láàrin wọn kó tó di pé Islam dé ọ̀tá tó lágbára ń bẹ láàrin wọn ìkórìíra tó dọ́gba ń bẹ láàrin wọn pẹ̀lú ṣèṣì ìjà wa ń pa wọ́n pọ̀ wọ́n ń kọlura wọn ìgbà tó lọ́wọ́ bá wá pé Islam wá lórí báwọn tó máa gbàgbà wọn gbàgbà láàrin ìdílé méjèèjì sọ́ọ́rù ìwánà wọ́n wá padà di ọmọ ya pẹ́pẹ́ kòtà ábínà ìjàláyè láàyè wọ́n sì fẹ́ ara wọn pẹ̀lú títóbi ọlọ́run wọ́n so pọ̀ mọ́ra wọn nípa pàápàá tọ́lọ́wọ́n ọba wọ́n ń ṣàtìlẹ́yìn fúnra wọn lórí dáadáa àti báyọ̀ ọlọ́run ọba. wọn lọ́wọ́ bá ti sọ wípé wọ̀lẹ́bí ayédáka bìnnà sórí kí wọ́n fi lọ bìnnì ìlẹ́wà alábàbá iná kúrò bìnnì. وألف بين قلوبهم lágbára òkú ẹ lápá dèdà sórí ìdí pẹ̀lú àtìlẹyìn ọ̀dọ́ ọlọ́run wọn bí lọ dèrè àtìpẹ̀lá wọn nígbà kó dodo. ọwọ́ adigunfẹ́ wọn tún pọ̀ àti àlè ríṣẹ́ ṣe àlè lápálá òòjọ́ àfikáṣà ṣe pọ̀ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ sí iṣẹ́ kan tó tóbi lẹ́yìn ò lè dá sí àdọ́gba nínú àfíìdà. àdọ́gba nínú gbígbàgbọ́ yẹn tún náà. ànígbọ́wọ́ àwọn ìsọkúsọ tó wà lọ́fẹ́ wá àlàáfíìdá tó wọ́n tún náà tó tẹ̀fẹ́ mú wa ní gbogbogbò yìí tó fà lè kọ́ nínú ọmọ ní máa ń pa ní ọmọ rẹ̀. tó sì dá sí pé súnlẹ̀ nìyí ọyẹ kọ́ká ló ń ọjọ́ ni torí wọn táwọn olùmọ̀ sọ ni wípé àsúnlẹ́nu òkúrú lẹ́nu bí jàrá nǹkan bá jẹ́ súnà àti fi bárẹ́ pé ìyẹn ọmọ àkójọ ni torí mi ti súnà ìwọ ti súnà òun ti súnà ákẹ́rì pé kẹ̀kẹ́ náà lájọ ṣe láì pàdé pọ̀ ṣùgbọ́n bíbíà mọ̀túrú lẹ̀ sún bìlù òrùkọ́ni tó fi bá yẹn pẹ̀lú pé yẹn máa pín yẹn lẹ́ni. ilé wo àtàlájò àtàlájò táwọn èèyàn dálẹ̀ tọ́pàpọ̀ ọ̀pàpọ̀ kékeré ni wọ́n ṣe ń bẹ̀ kó o ṣe pé bíbí àti ìlọ́jọ́ súnà ẹ̀wọ́ bí ṣe ń jọ sóò nípa bẹ́ẹ̀ bí o tọ́lọ̀ ọba tó fi fáńtẹ̀dì lágbára òun ni kọ́lọ́ ń sàtìlẹ́yìn fún wọn bí lọ́mọ kéré àti pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo wà á lè la bàbá yẹn lẹ́kọ̀ọ́ lóbi ó wọ́n fi ẹ̀fẹ́ wo kórìíra ara wọn pọ̀jà bí tọ́jọ́ tó àyè. bóòlù kò rò sí ẹdí nísẹlẹ̀ nígbà tó ní ọ̀pá mọ̀ nígbà tí tó ní ọ̀pá mọ̀ ilé ló fẹ́ wọ ọkú èyí ní òun ó sì ní tọ̀hún nígbà mọ̀ ilé ló ní wọ ọkú kí ni ọ̀sẹ̀lẹ̀ á tún kárẹ̀ ni kálífà ní kọ́ kálífà tún kálí ọ̀kẹ́ yìí ẹnìkan ló wọ̀ ní wọn kú ìkan ló wọ̀ ní gbàbọ̀ èmi ò lè fẹ́ sí ṣebí ta máa là ìwọ́n sọ pé léyìí kò burú kò burú èmi ọ̀gá àbí ọ̀bá burú kò burú lọ́dọ̀ sí ẹni kò burú náà lọ́dọ̀ sí ló tó fi ọ̀sìn torí bẹ́ẹ̀ áfíríkà rí tó nípa bẹ́ẹ̀ ewu tọ́lọ̀ ọba àlejò àbòfin sàtìlẹ́yìn fàtẹ́lì sọlọ́lọ́ àyọ̀sọ́lá pẹ̀lú àtìlẹ́yìn rẹ̀ wọ́n àtọ̀dọ́ ọlọ́run wáàdì. so wọ̀bí lómìnirí àti pẹ̀lú àwọn onígbàgbọ́ àwọn káńtẹ́bì lọ́wọ́ jàmá ni wọ́n wà á ńlá mi jọ kò sí kórìíra rárá bí mi ò kọ́ ọlọ́run ní àtẹ́bí bá wọn ní ẹfọ àwọn èèyàn lórí kẹ́mi lè so pọ̀ kó o lè rẹ́mi wọn so pọ̀ wọlá gbé lọ́wọ́ hà. ọlọ́run tó so wọ́n pọ̀ lórí abíyẹ́ ti bá pa àyẹ̀pọ̀ báyìí wọn kà á kó o tilẹ̀ sí wàjọ sí kẹ̀kẹ́ náà báyìí. kódà tó wọ́n kó fún yẹn lórí kó fún yẹn wọ́n lè má nìkan tó àwọn bá kẹrẹ. ṣùgbọ́n ẹ̀kẹ́rẹ́ ni ojú ọba àjọ yìí ọlọ́run bá wa sọ yìí pé wàsùkúrú ní mọ́tàlọ́ àríkó ìdìgbòtò àdá àǹfà àlà bàbá ìdá kúrò nìkó. ọlọ́run ti rẹ́ ti dẹ̀rọ ọlọ́run ọba tó ṣe lé yín lórí nígbà tẹ yọ̀ọ̀dá tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá wá so ọkẹ́ yíbọ̀ kì í ṣe kó wú ló so yíbọ̀ àmẹ́sì so yíbọ̀ torí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ lẹ́jọ́ ń ṣe. ẹ wá padà sí ọmọ ìyá kẹfẹ́ pẹ̀lú dẹ̀rọ ọlọ́run. wọ́n ní ọ̀kún tún aláṣàfà ọ̀kọ́ ti ń mìíràn náà rí àhàrùn kọ́nà tó ń bì náà. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kásùkọ̀ yìí tó wá pẹ̀lẹ́ ìdìgbàgbọ́ yìí ó kù díẹ̀ tí ó ń kò tó lẹ́yìn títí lẹ́lẹ̀ wà kẹjá sílẹ̀ lógún pẹ̀lẹ́ ìdìgbàgbọ́ yìí kọ́lọ́ tó fi yí mọ́tò ní bàbá yìí. kẹtọ ajọ kan ẹni bọ́ sí etí ipò tó dẹ́pẹ̀ láì lè gbàgbọ́ yín fa àǹkọ́nà kò ní fi ha ọlọ́wọ́ ayọ̀ yín kúrò nínú ipò tó dáyà pẹ̀lú kófí ọ̀nà ìgbàgbọ́ fọ́fẹ̀tẹ̀ yín lélẹ̀ ọlọ́wọ́ bá ń sìn ìjẹ́ra yìí fún àwọn ìdílé méjèèjì yìí àtàwọn ní pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run bá lè ọ̀rọ̀ sọ́lá wọ́n lé òjíṣẹ́ ọlọ́run bá gẹ́gẹ́ òun gẹ́ béèrè fún ọ̀rọ̀ yìí lé wọn lórí ní ọjọ́ tí fún ọ̀rọ̀ ogun fún wọn ọ̀rọ̀ ogun fúnrẹ́ yìí ìjọba tó fúnrẹ́ yìí gbàdí sí ọ̀rọ̀ yẹn fún ọ ó sọ ọ̀rọ̀ ìrẹ́kú yìí bí ìbò tàbí yìí tẹ́lẹ̀ kọlọ tó fi ìmọ̀ọ́nì tó yí pọ̀ ìlẹ́yìn bẹ́ẹ̀ wọlé kọlọ tó là yìí pẹ̀lú ìmọ̀ọ́nì. àdébí sọ́nà lọ́wọ́ àṣọlá wọ́n ní ọjọ́ ogun ṣọlẹ́ yìí ti fi ọ̀rọ̀ ogun bá àdábà mọ́ ní àdábà mi kó gbogbo àwọn ẹni tó gbóló wọn. àbí ká jẹ́ sọ wípé àwọn kẹ́sì ẹ̀ẹ́dẹ́gbóló wọn àwọn kẹsẹ̀ kéèkú nínú wọn nígbà táwọn sọ̀tàn láti ọ̀rọ̀ ogun yẹn ti kọ̀ tẹ́wọ́ ọlọ́run lè mọ́ pàṣọ́là àléhìn fílkìsìmọ́tì pẹ̀lú ìpín tí à ń sọ̀tàn láti pàwọ̀ kẹ́ láti lọ lórí àwọn kan. à ń sọ̀tàn láti ẹ̀pín yìí lè mọ́ àrọ́ mọ́ pẹ̀lú tí bá fi ẹ̀ẹ́ fífó pé àwọn sọláwà sí ìbánisọ̀rọ̀ lọ́sọ̀tọ́bọ̀ ṣìkì àhà ah, ọ̀rọ̀ ojú mo pín yìí ní ìfìfẹ́ lópin ebi náà láyé àtọ́nù làhájìrì ń sọ ẹ̀kọ́ ọba àtàkùrọ̀ rọ̀sùlù àkùrọ̀ ní bọ́ọ̀lù ògbóni pé ewu tí òjíṣẹ́ bá fún yí ẹgbà ọmọdé hákùmá ní òfàtà wúwo tó bá bí kọ̀ọ̀kan yí parẹ́ sí wọn mo dé pé tí mo bá ọ̀kẹ́ jù lọ ju àwọn ọ̀sẹ̀ lọ ọlọ́run lọ tọ́jú sọ́nà ẹ̀mí ń débẹ̀ kò ní ìjẹ́ kéwù. àwọn sọ̀tàlá wa ṣe kúndùn máa fún ọ pípé ẹ̀yà sọ́ọ̀rù ẹ̀yìn jàmá àtàlà sọ́ọ̀rì. ṣé mi ti bá rí lẹ́ni tó ṣìnà tọ́lọ́wọ́ bá wá fọ̀dẹ̀ mọ̀ yín pẹ̀lú sábàbí ìgbà dẹ́bì. ṣé ti pín yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ kó tó di kọ́lọ́ ọba wa sọ yín pọ̀ pẹ̀lú sábàbí èmi àdẹ́bì. ṣé kì í ṣe wípé òtòṣì ní tẹ́lẹ̀ aláìní ní tẹ́lẹ̀ kọ́lọ́run wá rọ̀ yín lọ́rọ̀ pẹ̀lú èmi àdẹ́bì. wọ́n ní gbogbo ògbà táwọn ọ̀rọ̀ yìí. irun tí wọ́n fi ń dá lóhùn náà ní pé Allahu wa rasuluhu amanu pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwọn olófin lẹ́tọ̀ láti ṣèrè gúndò tán bó ṣe rí bẹ́ẹ̀ lè wí òjijì ọ̀lọ́ ìparí hadith yẹn òjijì ọlọ́run ni a àwọn tá a bá pé kínífẹ̀ẹ́ ti jẹ́ wọ́n máa kó lọ gbogbo ẹ̀rẹ̀ nkẹ̀kẹ̀ gánẹ́mù kan máa kó lọ. tọ́lá yìí à ń sọ̀rọ̀ ni àlọ́sọ̀ sálá ń sàlàyé wọn ní wọ́n ti pàtàkì tó ń tọ́ bá ní kó wùtẹ̀ lẹ́nìkan yìí ní tẹ̀lé báyìí sọ̀rọ̀ bá bá dúdọ̀ àwọn tó ń ká ah, àlọ́lọ́run lọ́lẹ́kọ̀ọ́ sí rèébù àwọn yọ ló ṣe odò sí. ń ta fẹ́ fayọ òun ni pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí Islam tó dé ọ̀kún tó máa làá ṣafá fún fọlọ́sí mi nà nàárì. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ wà nínú kòtò náà pẹ̀lú àìnígbàgbọ́ yín tẹ̀ ń pín yẹlẹyẹlẹ tẹ̀ ń sẹ́ra yín sùtà. ọlọ́wọ́ àpàdà láyé lọ báyìí lọ́lọ́wọ́ bá fi ń ṣàlàyé àwọn àyà rẹ̀ fún yín ẹ máa lè jẹ́ ní tí ọmọ náà báyìí lọ́lọ́wọ́ fi ń ṣàlàyé àwọn àyà rẹ̀ fún yín kẹ́bà lè jáde bí ó ti kíni ọ̀ kí ọmọ náà. á dùn báyìí káfí fi àyè ìbéèrè lẹ̀. نعم وعليكم السلام ورحمة الله وبركاته nta níbi ìrora rẹ ni pé sóbò o rẹ tó sì lò borí wọ́n wà lọ yìí pé kò sóòrò fún almar'a lady obìnrin tó ti di ààrẹ tó ń sàlejò àyàfi pẹ̀lú borí tí ọba ló borí ọwọ́ kan bó ń fò a lè fi taratara lọ rí pé irun rẹ̀ kò nírun torí pé bíbo ìhòòhò níyì wọ́n wà náà ṣòro tó fi àtìmọ́lá lájẹ̀mú tí wọ́n fi ṣe kíni o tí ó fi lálàáfíà òun ká sọ náà ni pé òun rẹ̀ ọ̀ lálàáfíà sọ̀rọ̀ bó ti yé ń sìn àdìsọ́lá tó ha ọ̀gá ìrọ̀sọ̀ fi ha ló pè pé kò gbowó o pàápàá oríṣi àwòrán méjì wọn la wọn bá jẹ àwòrán mọ̀gán lọ́wọ́ tí wọ́n fi hàn tán. obìnrin tó ń kírun ní ìfìsí sẹ́rẹ̀ hàn. nígbà tó náà ní sọlá tó bá wọ́n yóò sọ ìhà. torí rẹ̀ ọ̀gbádùn. wọn bá nìyẹn ti rẹ̀ nítorí pé ẹni sátúlọ̀ àwòrán ṣàrò ní ṣòro fi sí sọlá. májẹ̀mú nu májẹ̀mú tí òun máa fi ṣe kí ni o láti lálàáfíà ni abájẹ ní ìrànwọ́ lálàáfíà sáà ń retí kọ́lọ́ ń gbà ní. ọmọ ìyàfẹ́ ọgbọ́dọ̀ bo ìhòòhò rẹ̀ ìhòòhò ọmọkùnrin láti di orúnkún rẹ̀ sí kiri ọ̀hún sí dodo rẹ̀ wọ́n níbẹ̀ náà ní tó bẹ̀rẹ̀ òní wọ́n níbẹ̀ náà tó bẹ̀rẹ̀ àwọn àti arúgbìnrin ti ń kírun ń fàyà lẹ̀ àti ń fi eh, ìtẹ̀rẹ̀ lẹ̀ láṣà kí pé òun rẹ̀ ọ̀sìn kiri ọ̀hún lálàáfíà lọ́tọ́ bá yàtọ̀ sí yẹn èyí tó dájú náà ní pé ládàrú rẹ ọdún yẹn sì nírò obìnrin tí ń kí lọ́kàn kárí mùsíkà fún tó ṣe kí ni ọ ń sọ ọmọ bíi ó sì wọ sọ apáté bíi ibi gbáyà rẹ báyìí kí ni ló tún wọ sí jákẹ́ẹ̀tì náà ní kóòtù àgbẹ̀ wọ́n sì ń báyìí dé ọ̀fẹ́ rí di ọrùn báyìí tó nípa bẹ́ẹ̀ sádàrú rẹ̀ yẹn máa dí pẹ̀lú bó ṣe ṣe yẹn lọ́wọ́ àlọ́. Aleykum salaam. Now, bá ń ṣe wíjà lọ ó tẹ̀lé ẹ̀sán àwọn ìfẹ́ àti ìwọ àpapọ̀ ní ìyẹn. ẹ̀rí talákọ̀ọ́kọ́ nípa pé ẹnìkan kọ́lé bí báyìí tó ọfẹ́yàwó kan síbẹ̀ ọwọ́ tó lọ gbalé bí ọmọ lójú fúnyàwó mi ọ̀kan lókè gbèkì ọ̀kan lọ́mọ lójú. ẹni tá bá wó òkèrè àlèmúdájọ́ wa tá bá fi wọnú ilé tọ́rọ́ ní ṣe pẹ̀lú síyásátù al-Qaysiyya bóyá bálámọ̀ rí ilé rẹ̀ ti gbà nìyẹn orí kéèyàn gbọ́dọ̀ tẹsẹ̀ bọ́ dáadáa kéèyàn bá tẹsẹ̀ bọ́ kéèyàn wá rí i pé òun tó ṣe yìí ó ní bíi haid àbí zulum nínú nígbà yẹn láti wọ́rọ̀ mi sọ lẹ́yìn náà ni pé askinu hunna min haythu sakantum kò kò tako kóbìnrin kan gbé bíi kóbìnrin yẹn máa dágbà dùgbò because kì í ṣe pé ńgbà téèyàn ní ìdè yẹn sẹ́yìn ìsáìtì ẹ̀fẹ́ kọ́ wá ládìgbò ilé yẹn náà nìyẹn ni ara lé ní bí ara lé ní lọ́wọ́ sọ ó rí i pé nǹkan tó gba òṣèlú lé òun nìyẹn àwọn kí wọn fẹ́ pé àwọn ó sì para àwọn náà ni bàbá ní káwọn ìjọba àti bó ti jáde kan náà bàbá ti jáde tán lọ mọ́lẹ̀ ṣùgbọ́n kó tó bí láti òkè gbégi lọ sí òkè àrò ó súnmọ́ kó ti rẹ̀ díẹ̀ ẹ̀ káwọn èèyàn sì wọ́n da padà bí pé kílẹ̀ lọ sí lókè pé bí ẹ bá wò lókè tẹ bá ti fihàn gẹ́gẹ́ lọ́tẹ̀lẹ̀ sí èèyàn lè sáré ọwọ́ bọ̀ tá a fi mọ kí ni ẹni yẹn ti sábòsì ọba jábòsì ni àwọn nǹkan mi ìwé nípa rẹ̀ àti pé àlè rí nǹkan tá a lè fi sako pé ẹnìkan wà mí ẹnìkan wà ní méjì rẹ̀ kan tó rẹ̀ ni ọkùnrin yẹn náà ń gbé bẹ́ẹ̀ ń gbé bẹ́ẹ̀ náà tí ọ̀la sọ mẹ́ẹ̀. wọ́n á yẹ pé wọ́n jọ ti panu pàbí kọ́málà sọ pé wọ́n pé kí ni ọ̀rọ̀ ló lé ni máa ọ̀rọ̀ lé dáadáa ẹ pẹ́ lómi lè ó lè jẹ́ ìhàlẹ́ sọ pé ẹ sọ ẹ kó fáwọn ìyàwó ó ti tẹ̀tọ́ ayẹ kó wù lọ́fẹ̀ẹ́ ti ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ kó ti ha kẹ́lu alẹ́kọ̀ọ́. ẹ má fi kú lọ́dọ̀ obìnrin kan yẹ́yẹ́ mẹ́wàá fi ilẹ̀ gẹ́gẹ́ bí àgbékọ́ ọ̀sán tí wọ́n fi pàṣẹ. táwọn ti lè wádìí ẹni yẹn ti kó sínú wàhíì dùn yẹn. ẹgbẹ́ wọn sọ sọ́lá ṣe ṣàlàyé pé ẹni tó bá ní ju ìyàwó kan lọ tó wá fi sọ́dọ̀ kan jù kẹ lọ. á dé ń jọ̀gbìn àlùkàyàmọ̀ ṣe kòkò náà ìlú. ìhà rẹ̀ dẹ̀ ti máa ti kéde ọ̀ á ti wọ́. sọ ìyẹn ó sà nídìí ká wádìí àlèrè aláìsí láti pé kákẹ́rì ká kámúdájọ́ wa bẹ́ẹ̀ ó nídìí ká wádìí ń parẹ̀ láti wá mọ ilẹ̀ nìyẹn ṣe. ọlọ́wọ́ àlọ́ ẹ wàá rí ìbéèrè ẹlẹ́ẹ̀kì nípa ìrẹ̀lẹ́dì obìnrin tí ń sẹ ìdá lọ́wọ́ ọkùnrin yẹn tún lè máa tún bá a tún wọ yẹ̀ wò afẹ́bẹ́ tọ́lá yàtọ̀ wípé ọba nínú ṣíkìmọ̀ kí a tó wà mẹ́lì yẹn kí fi má sáré máa lóbi ìdàlù kíákíá láàrin ìgbà tí ó ṣe ìdà lọ́wọ́ yẹn à tí wọ́n tún bẹ̀ tí wọ́n bá ọ̀rọ̀ òtún yí ipò padà ara lẹ́dí nínú yìí amákàmọ́ mo dá nfẹ́ náà nìyẹn ẹ̀ fáwọn ọkùnrin ayé ògbójú bọ̀ obìnrin tó sọ pé òun ò ní fẹ́ mọ̀ yẹn ṣe ìdà lọ́wọ́ ọlẹ́dà wò sùn kó bóyá ó ń di ọ̀bà dídùn kẹ́mẹ́ wò ẹ̀ ṣeré kúrú tẹ́rù ni ẹ bá kú díẹ̀ wá o ẹ̀yọ́ lòún ṣe é dà lọ́wọ́ ìfẹ́ sọ pẹ̀sẹ̀ ni wọ́n inú ẹ̀ lè pọ̀ àti fi ń ti ọgbọ́n sẹ́gbẹ́ kan. a fẹ́ bẹ́ẹ̀ náà kọ́lọ̀ yóò tún yí ipò fún padà di pé yóò tún dùn padà a fẹ́ bẹ́ẹ̀ dáadáa sọkọ́dà àti ẹ̀fẹ́ bẹ́ẹ̀ kó ṣe pé ńgbà tí ó ti ti gba ni báyìí kọ́kùnrin ó ti padà sí kí ni o ó ti dagi ní ẹ̀rù inṣàlá a fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ má jà sí pé yọ́ọ́ máa tẹ̀ yọ́ọ́ máa bà pẹ̀lú rẹ̀ yóò sì lóun kọ́ ọ náà títí tó bá kàrà kí ìdájọ́ àtìlẹ̀ hàn ìké lélẹ̀ o lè jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ o lè jẹ́ pẹ̀lú ṣe ẹgbẹ́ yọkẹ́ lọ wọlé bá ní bóyá kéèjọ sùn kẹ́ àbọ̀ sùn kẹ́ lọ ọlọ́ wọlé bá bí ní sùn lálẹ́ oru wo lẹ́sùn ẹ ti gbàgbé ọ̀rọ̀ ta sọ ni àmínú rẹ lé ṣe ọbọ̀ sẹ́gbẹ́ kan o ti lè bínú jù sọ yóò ṣe ṣáàt yóò fa àwọn yẹn jẹ́rìí pé tó ọ̀rọ̀ mú kínní tí mo sọ fún yín mo ti padà rò padà rò yóò jẹ káwọn yẹn mọ Allahu alam. náà alaikum salaam. kò lè mára dó ó sì fẹ́ kọ́ náà. ọ̀yẹ́ kó ṣe bẹ́ẹ̀ mara dúró lọ́dà. afẹ́ kó fún náà ni náà ọ̀rẹ́ gbọ́ agbọ́lá kó fún náà ni tí mára yẹn bá rọrùn ó máa padà mára mọ́ kọ́rọ̀ yẹn jù àárẹ̀ lẹ́bi lórí ọlọ́sọ̀fẹ́ là lọ lọ́ha yóò tó bá àdàdà ẹ̀ obìnrin kan náà ló ní oṣù lówó ọkọ inú lébi kóló bí òfin mara dún yẹn da gan kọ́ máa mara dún yẹn kọ́rọ̀ wa padà yẹjú kíkọ́ máa wá kíkọ́ máa wáyé mọ́ ọ̀dà pọ̀ bọ̀rọ̀ máa nìyẹn di bẹ́ẹ̀ àrùn ti tẹ̀sí rẹ̀ pé kọ́kọ́ gbogbo inú àwọn nǹkan tó lọ́wọ́ ọba àlekẹ́ la fẹ́ lò nìyẹn pé kó lásìkò yẹn lọ́yọ́ ọlọ́run lé ní kí nǹkan yẹn yí ẹni tí ọkọ ìyàwó yóò mara dún torí yóò he kẹ̀kẹ́ ní tẹ̀mí ó dà kó sí gbogbo ara lẹ̀ báyìí onírìtì ẹ̀rù ẹ wo obìnrin kan bá wù wá láti lọmọ tí wọn fún wa rí ọkùnrin sálù wọn kọ lẹ́nu ó sì rí ipá afá yẹn bàjẹ́ ooru ó tó tásìkò tí ẹ̀dá rẹ̀ ó kù ó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá nínú yàrá nìyí ó sì bọ́ gbogbo ara rẹ̀ pápátá ó sì gbé afá lera rẹ̀ lórí ọwọ́ á gbé ara afá àbọ̀ tàbí báyìí lọ́ba kéye aláìwọ́ lọ́sẹ̀lẹ̀ ni wọ́n kẹ́sì ṣe béèrè ni pé ńgbọ́ tó fóun láti dì í wọ́n ní obìnrin yẹn yánà yọ lọ ọ gbọ́dọ̀ lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ nítorí kó wà nínú ọ̀rọ̀ táwọn sọ̀tàn ní pé rúfin làwọn wọ́n ti gbé kéèké sókè wọn ò ní kọ́ ó ṣe é da kò ṣe é da àwọn ẹni mẹ́ta. ọwọ́ àánú ẹni ó sùn ní òbí jí ẹni yẹn ọmọ ọdún ṣe náà ó ti sùn. ó wulẹ̀ fẹ́rẹ̀ ẹ̀jẹ̀ ni òun fẹ́ wò pé kí n àfọ òbí yìí kódà kò lè yí kẹ̀kẹ́. kódà káfá ti kó ti ṣe inzal kó ti dà sí lára kò sí wàhálà. débi kí n tó àwọn òfin àbóhùn tún lálàá ni àbóhùn sùn lálàá lóde lóde lójú rẹ̀ ọkẹ́ báyìí ọkẹ́ báwo obìnrin yẹn lọ. tó kọ́rọ̀ yí padà yẹn náà láfẹ́ ó yí padà kí wọ́n kí wọ́n padà máa jọ ṣe dáadáa ṣáà náà. Amẹ́nà ọmọ ẹ̀ nínà kódà yóò fòfin yẹn lóúnjẹ tí ọmọ òfin rí ọyẹ fà ní ara rẹ̀ èmi dé bíbéèrè tó bèrè yẹn béèrè fún pé fóun lórí kwẹ́sì fún láyé kó ní kọ̀ǹdíṣàn kò sí láì ọkùnrin yẹn máa gba gbogbo sàdáàkì tó bá ló bá tán. náà aleykum salaam. ẹ dáàbò mi lẹ́yìn nílẹ̀ táyà òjò tàbí lẹ́yìn lẹ́yìn bàwọn yẹn lẹ́ táyà òjò láyà àkùtù àwọn yóò nígbà tẹ́lẹ̀ àwọn ò nígbà tẹ́lẹ̀ ọ̀yà ẹni. àní ẹ má dà o kéèyàn bá fojú kó wàhálà takùn kéèyàn dẹ̀ ṣe kíni o kéèyàn yẹ ẹ̀kọ́ mbẹ́ kéèyàn bá yẹ pé tó bá dé sòrò pé àlùjọ̀nù ti fọwọ́ bà òun ló máa ní tàṣírù lárẹ̀ irúfẹ́ yìí àlùjọ̀nù fọwọ́ bà wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn tó ń fi irúfẹ́ kéèyàn bá ṣe o ọ̀njà gbẹrẹ nítorí agboolé kéèyàn bá ṣe o kó déèyàn gbọ́dọ̀ bójú gan mo fẹ́ òǹdó kọ́ wà lẹ́ẹ̀kẹ́ ọmọ yìí ọ̀tọ̀ náà o ìgbà wà kọ́ làárẹ̀ yín tó fi lè jọba tó bá dijọ́ tí ń joyè èèyàn lè jẹ́ǹjẹ́ kọ́ ọmọ èèyàn máa pè dáadáa ni àwọn ọmọ ohun tí wọ́n tó ń kọ́ ọmọ nípa ìkùkù. wọ́n ní hadith tó sọ pé abúgọ́dùn halal ilọ̀lọ́ ìtọ́lák pé ń kórìíra jù òun náà ní ìkọ̀yàwó lẹ̀ hadith tí ò gbádùn ni. tọ́lá ẹ̀ bá àdìsí yẹn ẹ̀sà àdìsí yẹn àwa alágbára jọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánẹ̀ lọ́nu nígbà míì tó àdìsí máa ń le àbẹ̀ ó lè jẹ́ kíni o ó lè sinẹ́sùkù àyà ń gbà mí ìmọ̀ nsẹ̀lẹ̀ dáadáa tí ó pa ìdájọ́ àyà rẹ̀ ṣùgbọ́n eléyìí ò rí bẹ́ẹ̀ rárá ò rí bẹ́ẹ̀ rárá ọlọ́ọ̀kẹ́ ti kò lálàáfẹ́ tó dọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àṣọlá àdàrí ńlá àwọn sọ̀hábà náà ni tó fi ìyàwó ẹlẹ́ nínú àwọn ẹni rẹ̀ àrí pé àdéhùn ìyàwó á dé sí gan wọn ni. ó lè ó lè pọ́sibú kó ṣe pé ìtúká gbà mí ọ̀hún lè ní kó rere wà bẹ́ẹ̀ fún kíní kejì náà kò yà tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ibi tó wà yẹn tó bá ṣe ìyá yẹn yẹn ọlọ́run èyí tó da jù ọkọ. àwọn tó kójọ ọdún bọ́lá tó ń ṣàdúrà àbí kí ló ń ṣe. ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ọdún yẹ ẹ̀ ni wọ́n ní wíwá òun àti ọ̀pá nìkan bẹ́ẹ̀ lómi lé lóhùn òní lọ́mọ sáfi lé lóhùn dẹ́sí ti máa wà àlàáfíà ohun tó jẹ́ pínlẹ̀ tọ́wá látọ̀dọ̀ ẹni tó ń sẹ̀rí àwa ànẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àrùsọ́lá òun ni pé wíwá òru rẹ̀ látọ̀ pàdé inú mọ́sálásí láti máa wà àwọn mọ́sálásí ẹ̀ lọ́ọ́ wá ní mọ́sálásí rẹ̀ tọ́wá ní màdínà omi ẹ̀fẹ́ nìyẹn. kádẹ́sì máa gbàgbé pé ìbáadá ò lè jáde wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run àfi ká ṣe é bí wọ́n ti fi hàn lẹ́yìn má nẹ́bi mo ti wá sí nínú yẹn kẹ́nìkan bá wá nínú ilé òun lòwó tó aláàtò kọ́ sílẹ̀ ọbẹ̀ rẹ̀ tẹ̀mí tó ti nǹkan mí ní ṣe tí ọba lé lọ́sẹ̀ tí ká fún rẹ̀ lọ́sẹ̀ ní òun ṣàdúrà rẹ̀ lé jẹ́jẹ́ rẹ̀ kò sí wàhálà kan lórí ilé ìgbọ́rọ̀ bọ́ sí bẹ́ẹ̀ gbọ́ pé ilé náà ni màá ti wá kò rí bẹ́ẹ̀ àyàfi bẹ́ẹ̀ nìyẹn bá wà ní àwọn ẹni tó gbàgbọ́ yé e. ọ̀rọ̀ náà sọ̀tàn lásán pé kò sí ẹ̀ẹ́dẹ́ká ìlà ìfàlásá bí mọ́tà ìdìrà ìyẹn ló dúkù ṣègbè àrìntì káàfù mi níyẹn ti lè ṣe wọn bá gbé tàbí sani mọ́kà mẹ̀dínà àkúdù ìyá àlùmọ́sọ̀dọ̀ akọ̀sọ̀ pé kò ju mẹ́ta yẹn náà lọ wọ́n yẹn gbàgbọ́ yẹn ni ẹni yẹn dúró lórí ẹ̀ bá ṣe bí máa wọ lùmọ̀ míì tí wọ́n takú lórí ẹ̀ wọ́n yẹn pé náà ló ṣe lókè fi ṣe ìdáadáa rẹ̀ yẹn jẹ́ rẹ̀ lólè rẹ̀ láìkí ń gbẹ́kẹ̀ wá wò pé báyìí tòun lòun náà ti máa wá ọ̀rọ̀ láti lọ́kọ́ dèrè àárín ìdáná alẹ́ fi bá kẹ̀ wọ́n lọ́wọ́ tààrà ara wà á mọ́sálásí àwọn àti máa sọ fún akẹ́yìn ẹ̀ lè wà ní mọ́sálásí ìjọba wọ́n ti ń kí ìjọba sódà kí ẹ̀ bá lè tún jáde níjọ́ tó wọ́n bá ń ti kéré wọn wọ́n bá ń kí ìjọba ṣùgbọ́n ọ̀rọ̀ tó ti fáwọn olùmọ̀ wọ́n máa ń yára wọn ní mímọ̀ lórí ẹ̀ oríṣi lọ́rọ̀ àwọn olùmọ̀ lórí àrínú ọ̀dọ́ ní lẹ́yìn wọ́n bá ti mẹ́ta yẹn ọ̀bá ti láǹfààní àti lọ́ba ẹ̀kọ́ sọ̀rọ̀ wọn wọ́n ti káwé ẹ̀rí tó pọ̀ wá lórí ẹ̀ àdàrí ńlọ àwọn olùwọ̀ ní sẹ́kùn ìfèlè ọ̀rọ̀ àti ọlọ́kùnrin ni kẹwọ́ àwọn ní kí a tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo àwọn sábẹ́ tí wọ́n kà fáfọ́ ọkọ̀ tí wọ́n lọ táwọn ọdún oríṣiríṣi ẹlòmí ò sì padà sí àrọ̀pọ̀ láyé ẹ̀ tí wọ́n sì ní àfùsọ̀ gbàrà kú. ajá wípé tọ́lọ̀ bá ti wá rí ọgbà ẹgbẹ́ ọba ti lówó láyé ẹ̀ tó fi kú ẹ̀ tó ọlọ́mọ kàrí fún ẹ adáyé pé ìbáàdà yẹn á kẹ́ máa kà á fọ á lóyún ti ra ìlà àti ìyá mi sá á nínú àwọn ọ̀rọ̀ tí sèkú tèmi rọ̀ fún ọkùnrin ọ̀sán alátáwọn bó wá nìyẹn tí ẹ bá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tà tó bá jẹ́ tó yẹn sì lè ìyẹn lè òun yẹn níbẹ̀. ẹ wá ní wà bí pé ká ká máa fi náà ẹ̀mí ọba fẹ́ pè àbẹ̀bẹ̀ bá wa kà pé a lè rò pé àwẹ̀ ńkọ́ twenty nine ni kàmá ti wá parí ẹ̀ lónìí ọ̀la ábà ti tàràwí wà níkà gbogbo àwọn pálapàla yẹn agbọ́dọ̀ ti kiri agbọ́dọ̀ sọ̀rọ̀ àfọ̀ dáadáa ìdè pé dandan lọ́nà bá ń gbà láyọ̀ fún yẹn kí ẹ parí odidi ní o tàràwí ká parí ẹ̀mí ọba ti rọrùn ìlmọ̀hìm sábà kẹ́kọ̀ọ́ àrùn tí ó jágùn dáadáa nígbà tá a bá ti tàràwí kí yẹn kẹ̀sí dé kó tún dìgbọ̀jẹ̀ sí kọ́pọ̀ díẹ̀ sí ní mẹ́wàá gbẹ̀yìn rọmọdọ́ọ̀nù láti lè máa tún síbò kòrò kọ́lọ́ kó tó láti kó lẹ́ òru àdùn kọ́lé àdùn kọ́lọ́. Yeah. yeah. a ọ léwu díẹ̀ o ọlọ́run máa ń fi hàn nígbà láyé yẹn lé ṣùgbọ́n nǹkan níyàwó kẹsàn-án náà lè fẹ́ sáwọn ti kí wétìrí àdúgbò yìí báyìí kí wọn ò tí kí wétìrí àbá ní kéèyàn tó kù ọdún yẹn sì pé ti èèyàn kíra ká méjì méjì tó pọ̀ bẹ́ẹ̀ gbà kéèyàn fọ láti tó fi ní táwọn ènìyàn láti dá wàhálà rẹ̀ láṣẹ láti máa kó wàhálà báwọn yẹn. sọ kéèyàn ṣe ti fáà pẹ̀lú ìní ẹni kéré pẹ̀lú ìmọ̀ ọlọ́run bá tún ní kéèyàn jí kéèyàn sí gbàrà kéèyàn sí wọ̀n bá tọ́lọ́run bá ní iye gbogbo àyè láàyè ọlọ́run tààrà àlà wàhálà. á sọ kò béèrè láyé tó ti ṣe sọ̀rọ̀.